bùsùrà pọ́n wálé o yẹ wá sí o bùsùrà bàbá òòṣà bàbá ń tájú dín ní mi bùsùrà pọ́n wálé o bí mo rẹ̀ ní àpọ́nlé tọ́ sí bùsùrà bàbá òòṣà má ṣe àpọ́nlé fún akúnfíàdé bùsùrà ọmọ èdè dùn ọmọ ọkọ yẹn ó kì í jọ ọmọ àlè tán nínú ìbàdà ẹ. kùsùrà ò gbà gbẹrẹ rárá àrà òkìtì ò ṣe dá ọ lé ọbọ. ọkọ amúdá. àjànàkò. ọjà ẹran àpàdé bọ́mọlábíyá tó bá ń sọ̀rọ̀ níṣojú owó ẹni ṣe sí ọ̀hún àjẹbí. ọkọ ni mọ́tà yìí kẹ́ bàbá kú ní bàbá Rashidi bẹ́ẹ̀ títí bí. bàbá ìjìrẹ́ o. ọkọ tààràtà láàyè òṣùrà pupa láìsí dẹ́gan onídàláwọ̀ méjì ibi ọ̀gẹ́. ọkọ olúṣọlá àdúgbẹ́ o. igi dídàn kó kọjá lórí ẹ̀kọ́ onírúwé. ọkọ olúṣọlá àdúgbẹ́ igi dídàn kó kọjá lórí ẹ̀kọ́ onírúwé. ẹ̀rù jẹjẹ ńlẹ̀. babalá kébù mọ́tò tó bá forí sọ wá nǹkan àfọyàn gá wa ọmọ yẹn. tí mo rí bọ̀ ọkọ táyé bá babara sáàkì. bàbá ni bàbá ń jẹ́. àgúnbí adé ó mo rí ọkọ táyé bàbá bára sáàkì. bàbá ni bàbá ń jẹ́. ọkọ Abíọ́dún. bàbá ń tájò dèní. òṣùrà ń jayé pẹ̀lú ẹ̀sọ́ ẹni mọ̀ ẹ́ amọ̀kóṣù ọlọ́kùnrin. agúnbíadé o títí la máa pé ẹ bùtùrà ọmọ gbà yó ọmọ tán ni àwa ti mọ̀ pé wọ́n fi ẹ rìn. ọmọ tán ni àwa ti mọ̀ ọmọ tán ni àwa ti mọ̀ pé wọ́n fi ẹ rìn babaláyìn ká ó lọ jagun ti dé. ìdùnnú wa nù lé ayọ̀ ara wa bàbá láyé káwó lọ́wọ́ jagun ti dé. ìdùnnú wa ló ń lé ayọ̀ ara wa gbogbo nàìjíríà pátá ẹ̀kú ara ya mo kí n kó àmójúbà ìgbà yìí làárọ̀ bẹ́ẹ̀ tọdún mi jẹ́kọ́. ẹni bẹ́ẹ̀ kó náwó oyin dàgbọ́ láì yára mi. ọba Fẹ́mi Awólọ́wọ̀ ọkọ mojúbádé ìlú wọ lọ́bẹ̀ ló lẹ́kọ́ ẹ kú àbọ̀ ṣe dáadáa lẹ́dẹ́ adúpẹ́. afọwọ́ àtàpọ́n lèkì bàbá ọláyínká bàbá onínú rẹ̀. ẹni ayé ń fẹ́ àyànfẹ́ olódùmarè long life and promise. bọ́ sílẹ̀ ọ̀rẹ́ mo dúpẹ́ olódùmarè. olúwa ló tó gbójúlé. olùpẹ̀lọ́. kárí ayé. ìrànlọ́wọ́ olódùmarè. omi abẹ́rẹ́ ní kálukú. ìrànlọ́wọ́ olódùmarè. omi abẹ́rẹ́ ní kálukú. ó gbàdúrà fáwọn tó ti dẹ́ṣẹ̀. olúwa kó dáríjì wọn wọn ò mọ ohun tó ń ṣe rárá. àlùjọ̀nù làwọn ò lọ wọ̀. bàbá ọláyé ká. àlùjọ̀nù. Àlékà ni bàbá Ọláyínká. lẹ́yìn pọ́njú pẹ̀lú kóró. ìdùnnú pẹ̀láyọ̀ la ó máa rí. ọkọ mojú bá dé àwọ̀ lọ́wọ́. ọdẹ owó ti dé ìdùnnú ti dé àmì àdúpẹ́. iṣẹ́ ti dán òṣì wọlé. àwọ̀ lọ́wọ́ ìmúkọ́kọ́rọ́ owó dé. olórí bàbá olúwalé. bàbá Ọláyínká. olórí rẹ̀ bàbá olúwalé bàbá tèmi àwòlọ́wọ́ olóore rẹ̀ bàbá olúwalé àwòlọ́wọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o olóore rẹ̀ bàbá olúwalé mẹ̀kúnà àti sàràkí ayé olúpẹ́ lọ́wọ́ olóore. olúwalé ọba tẹ̀lé àwòlọ́wọ́ olóore bàbá olúwalé. ẹni sọ pé òun ò ṣeun tẹnìkan ò ṣe rí ọ ẹni sọ pé òun ò ṣeun tẹnìkan ò ṣe rí ọ ojú ẹ á rí òun tẹnìkan ọ̀rìrì ọ̀ ojú ẹ̀ wá rí òun tẹnìkan ọ̀rẹ́rì ọ̀ ẹni sọ pé òun ṣe òun tẹnìkan ọ̀rẹ́rì ọ̀. ẹni bá ti gbẹ̀rú ẹ̀ kọjá orí ìpapá ni ó bá délẹ̀ ká ṣọ́ra ẹni bá ti gbẹ̀rù ẹ̀ kọjá orí ìpàkọ́ ni ó gbàdélẹ̀ ká ṣọ́ra kìíní kálukú mọ̀ wọ́n rárá bábọ́lábọ́lọ́ la bọ́mọdé tẹ̀rí pápá gbà òkè ìṣòro yóò máa di pẹ́ẹ́tẹ́ lẹ́kún. kìlómi àdàbí náà bá sọ̀rọ̀ ẹ̀ fómi kí a ní náà parẹ́. ọ̀rọ̀ tí ò tọ́ lẹ́nu kò bá tọ́ sọmọlúwàbí èèyàn káde kukuru, kúkúrú agbá ojú ìjì rẹ̀ ló mọ̀ tẹ́ tàbọ̀n fún. dákun tẹ́rí bàbá gbà bọ́mọdé tẹ́rí bàbá gbà ajá ẹ̀pẹ́ ẹ̀bẹ̀ lábẹ́ ìmẹjọ rẹ̀ tì ẹ jẹ́ ká mi àṣejẹ́jẹ́ ẹ̀bẹ̀ lábẹ́ ìmẹjọ rẹ̀ tì yọ jẹ́jẹ́ káàmì àti jẹ́jẹ́. àtúndé jẹjẹ onídóye. àrìnpẹ̀rẹ̀ lómi àmọ́ yẹtẹ́lẹ̀. àtúndé jẹjẹ onídóye o. àrìnpẹ̀rẹ̀ lómi àmọ́ yẹtẹ́lẹ̀. ẹ ṣe mọ̀ pé o ní sùúrù. ní ìṣọ̀kan ọmọ aláwùsá. ẹ ṣe mọ̀ pé o ní sùúrù ọ̀pọ̀ ọmọ aláwùjá. mo ti ń kọ́ ọ̀la mi ó ti pọ̀. màtẹ́rì bàbá ni kí mo bá láyé. mi ò ní bọ́ ojú dáwọn àgbà ó. àbójútì ní kíkú pọ̀kẹ́rẹ́. mi ò ní bọ́ ojú dáwọn àgbà ó. àbójútì ní kíkú pọ̀kẹ́rẹ́. ọmọdé tún kà mọ́ wẹ́wẹ́. ṣùgbọ́n àwọn ló bá gbàjẹ́ bá dé. àgbà rere tó foyí balẹ̀. ẹ̀tọ́ ní tiwa ẹ̀tọ́ lábẹ́bí jáyé. ẹ̀tọ́ ní tiwa ẹ̀tọ́ mi jáyé. ẹ̀tọ́ ní tiwa ẹ̀tọ́ lábẹ́bí jáyé. ewé ọ̀tá tó gbẹgẹ. ẹ̀tọ́ ní tiwa. tún gbẹ́jẹ̀ wọn lára bàrà kan dé òkan mi àjò òyòdì sẹ́yìn. balóńgò lẹ́rí yẹn. alájò tọ́ka. balóńgò lẹ́rí yẹn. balóńgò lẹ́rí yẹn. àjò tàbí reke. balóńgò yẹn. àjò fọwọ́ sọ̀yà o. balóńgò lẹ́rí yẹn pàdé mi bí òfẹ́ dìde pẹ́ fi balóńgò gbéra. ọ̀làjú ti dé nàìjíríà kéré à ń bọ́. oríṣiríṣi àṣà ní fojoojúmọ́ tẹ̀lẹ̀. ijó tí wọ́n bá ti jó lànà. ó ti ré kọjá. ijó tí wọ́n bá ti jó lànà. ó ti ré kọjá. àtọ̀ ìlú làwọn sọ̀rọ̀ ìlú làwọn lù. bó ti tọmọ rọ. bọ́dún tó kọjá la ti fi bí. dáwọn lára yá. bọ́dún tó kọjá la ti fi bí. dáwọn lára yá. pé orí òun ni wọ́n fi gbé. àlùkò kalẹ̀. pé orí òun ni balógun balẹ̀. ojú òun tún hàn púpọ̀. òun wú ni lórí. ojú òun tún hàn púpọ̀. òun wú ni lórí. àwùjọ mi ẹnu. ìjọ balógun. àwùjọ mi ẹnu. ìjọ balógun. níbi dákọ̀ ń fọwọ́ lábò. lórí ọmú. dákọ̀ ń fọwọ́ lábò. lórí ọmú. obìnrin pẹ̀lú ọkùnrin wà fún. bí ẹja káńtì. obìnrin pẹ̀lú ọkùnrin wà fún. bí ẹja káńtì ìyá tàdé lè bọ̀. ìpàlóńgò dárayá. ìyá tàdé lè bọ̀. ìpàlóńgò dárayá. ìtàgbà ọkùnrin. ìpàlóńgò ń jẹ́fẹ́. ìtàgbà ọkùnrin. ìpàlóńgò ń jẹ́fẹ́. akúrú magabi palóńgò. ó sí mi lórí. magabi palóńgò. ó sí mi lórí. ẹyin sọmọdé. ó dọwọ́ yín. mi ò ní jẹ́ kó fi palóńgò pàmíláyà títọ́jú mi ìyàwó mi kọjú sí mi má kọyìn sí mi mi ò ní jẹ́ kán bí ìbàdóńgbò gbà mí láyà tọ́jú mi. àwa la mọ̀ wá wá. ee ayò orin òwe. àwa la mọ̀ wá wá. ee ayò orin òwe. báwo fẹ́mi àbàwọ́n kan. ẹ má ṣe bọ̀rọ̀ yìí tó mi lẹ́nu níbi tí àrùn lè rìn lẹ́lò ní o kẹyọmọ́ ní bá ó jẹ́ lẹ́lànà o kẹyọmọ́ ní bá ó jẹ́ lólè ní o kẹyọmọ́ ní bá ó jẹ́ lẹ́lànà o kẹyọmọ́ ní bá ẹlòmíì ń bọ̀ wá lóyún tó mọ̀ rọ̀. tí onígbò máa rọ. bó jẹ́ ìlera tó ní káyọ̀ máa ní bá. onílárí o bàbá lókè ló mọ̀la ẹ̀dá tó mọ̀la ò sí láyé mọ́. onílárí bàbá lókè ló mọ̀la o ẹ̀dá tó mọ̀la ò sí láyé mọ́. bá òkú iṣẹ́ òótọ́ kábíyé wọn wípé ẹni tó bá ti kú láyé ẹni tọ̀hún títọ̀ mọ́ mọ́ ẹni tí ò ikú kó má ṣe sọ̀rọ̀ sínú wọn. ọba tó dáyọ̀ fún ó jẹ̀gbà pé rákò ti kéré tó. ẹ̀yin arónípín ẹ lọ rántí Olúwa. ẹ má sọ pé bí ni òpá lágbájá kú ẹ̀yin arónípin ẹ lọ́rọ́ kí olúwa. ẹ má sọ pé mi ni òkú alágbájá kú ìmọ̀ràn ẹ̀dá nìyẹn ò kàn ti yé wọn yéké ẹni tí ó lówó lọ́wọ́ ó lè rí ṣé ní tòmọ́rò ó dẹni tí ó di mi lọ ní àlójú wọn. ẹ̀dá ẹ má rẹ̀ dọ̀pin ojú ẹni màlà àríyànnú kó tó dòdò wọn. bí a ní kodo bí a ní sùúrù lómi àjẹkù gbé ní kálukú. èyí tí a ní kodo bí a ní sùúrù lómi àjẹkù gbé ní kálukú. ká má torí pé àmì àlówó kábàárà jẹ àsìkò ní gbogbo nǹkan ẹni bá ti mórí ọ̀la òun láti lówó pẹ̀lú ìtẹ́lọ́rùn tó ga. ẹ má ṣe jẹ́ ká kan jùjọ ohun tó lù ó ṣe òun gbé ní kálukú. orí olówó mo fẹ́ kó mi àṣẹ gìtà. tàbí tàbí ò sí owó adé. iṣẹ́ tí a bá ti dáwọ́ lé kó mówó wá. lójú àwọn abánijẹ́ tí ò fẹ́ kí a ṣe o. kálẹ̀ ó sàn wá jòwó ràn wá lójú wọn. kàrọ̀wó mi kàn wá rèlò òyìnbó darí wálé. Baba gáúsà o. Tàṣìṣì Adéjìnà lìdá o. bàbá gáúsà. Tàṣìṣì Adéjìnà lìdá o. Oore mọ́ka ó gara bá ó lọ sí Mọ̀dínà kó tó darí dé. ọkọ tàbí tí ó rí àrán ọ̀tá tí ó bá rìn. ojú ni wọ́n rìn àtàlẹ́ lè fúnrọ́kọ̀ náwó náwó ìlú Adéṣínà o báwo ní tanra jẹ́ ó ṣọwọ́ kó sí létí ilé. báàlì àjì bá ń ná o. àmì àríwẹ́rẹ́. ẹni tí ò bàjẹ́ síkù. tó bá dúró adágbẹ́lẹ́ ń bẹ́ kó tó sinmi òkè gájòkè lọ ọ̀gá aládé ṣìnà babalẹ̀ jẹ́. mo ṣí ìjùwọ́ wájú. ọ̀gá aládé ṣìnà ọkùnrin púpáyẹmí o amọ́ròrò. Atari àjànà kú lídà o lálẹ́ni tó lè gbé níbi ká náwó tí ò ní iṣẹ́. abínini kanigbo. níjẹ̀bú òde. ọkọ̀ wa èsìlá. ọkọ̀ àmọ́mọ́. bàbá rísíká. enílé owó. enílé owó. enílé ọlá. abudu lasisi ló jẹ́ lídà o. bóun yìí ẹ faramọ́ kẹ́ni tí o fẹ́ lọ wábi kan jòkó sí ẹ jẹ́ kájọ gbádùn ara. ìmàdé ò pé ká má jáde orí wa bínú bá ti mọ́. ẹ jẹ́ kájọ gbádùn ara. ìmàdé ò pé ká má jáde orí wa bínú bá ti mọ́. adésínà dìdà mi lè mọ́ka o kó mi arí fún wa gẹ́gẹ́ bí ìmọ̀ràn kálukú mo tọrọ. pé orí wa o pẹ̀lú ìtẹ́lọ́rùn lọ́jọ́ gbogbo bára ń tẹ́lẹ̀ mi agbádùn adésínà ohun tí òun fẹ́ ló ń tó ẹ lọ́wọ́. kò sẹ́ni tí ò pé lídà. báwọn kí wọ́n ti tó àbòwò kárí wọn bóun ré kọjá lọ lóde. tí ẹ bá rí nínú mọ́tò ayọ́kẹ́lẹ́ kẹ́bi òyìnbó ládésínà níjẹ̀bú òde èrò yá èrò yá kí ẹ wá wò ó níbi tí adésínà mi jà édè pẹ̀lú owó. ti Adésínà. Oyin mama. Mo kàn sí ẹlẹ́nu. Bóyá tètè pọ́nlá. Àdìyàdì Adésínà dídá o. Níjẹ̀bú òde. Olúwa má jẹ́ ó já ti kú. ká bá folúwa ọba ògo tó dá wa òwe. ká ṣe bá folúwa ọba ògo tó dá wa òwe. Eh. mo wá rí báyé. onímọ̀ oníye. mo wá rí báyé mo dá ibà fálágbà ẹ̀. Eh. káṣe bàbódò wa ọba ògùn ẹ̀. Eh. níbi ọba bá ti gùn sí o là ń láti pè láàfin. àwa ló dé dé wá. ẹja yóò yẹ wá. àwa ló dé ẹja dé wá. ẹni sùn kó dìde. àwa ló dé ẹja wá. fọmọ kékeré ju bàbá gbà. ó ń láti ìdí ọmọ tí ń wáyé bẹ́ẹ̀ ó dà mí lóyún. ọjọ́ orí àbíkú kò lè jò tí bàbá ẹ̀. olóògì ní ń patàn. ìkúté yá dákẹ́. tọ́kọ́tọ́ bá dúró. ìbílá ló ń jẹun. tájà dúró tó ń pọtí. ó kọjá òbídàn. ajá ò tó ojú ẹkùn. bí mo borin jòkó. kálábùkálá fọwọ́ bàtí. àkọkù orin wa làwọn òpè ní ṣèrè mi sàn. ilẹ̀ ká jogún ìdí. ẹnu jogún ahọ́n. ilẹ̀ ká jogún ìdí. ẹnu jogún wọná. a ò ní relẹ̀. òkè la ó máa lọ. àwa ò ní relẹ̀. òkè la ó máa lọ. ọládò gẹ́gẹ́. látò tiwa kò ní dojúrú ìlà ìbàbà lókè ṣùgbọ́n. dákun má sọ wá dẹ̀ kí a má ṣe yan kù láyé wá. wá rí mi nírọ̀lẹ́ kájọ pinnu wá rí mi nírọ̀lẹ́ kájọ pinnu ìgbowó mi tán bèbí kò fárígà wá mi nírọ̀lẹ́ kájọ pinnu. ẹ má gbé yẹn wá o ẹ má gbé yẹn wá. gbé pọ̀ mí lójú ẹ gbé síwájú ẹ má gbé yẹn wá o ẹ má gbé yẹn wá o ẹ má gbé yẹn wá o ẹ má gbé yẹn wá o. dídá àti gbẹ́rẹ́ owó wálé ọkọ abẹ òmìnira. àyìndé galọ́lá. ọkọ ṣàdíyà. àlíyájì gbàdé bọ̀ akọ́tù ọkọ amúdámà ti wà bẹ́ẹ̀ ogun. olówó ló ní láyé ẹni tí olówó kò lè ṣẹ̀sìn. kógun rege. olówó ló ní láyé ẹni tí ò lówó kò lè ṣẹ̀sìn. ọkùnrẹ́gẹ́ bàbá ń tajú ọkọ̀ àṣàfẹ́ mú nira tó káàbí ẹlẹgbẹ̀rún méjì lọkọ sílífà àdùkẹ́ fi ń ṣẹ̀ṣọ́ òròdì. bàbá bíọ́dún o adé àjìgbádé bọ̀. bàbá mọ̀rúkú o. ilé bàbá bíọ́dún bàbá sì bá lọ rè yẹ. wọ́n ṣe bí ẹyẹ gún. bàbá bíọ́dún o àwòdì lọ sí bá lọ rè yẹ o. wọ́n ṣe bí ẹyẹ gún. bàbá sì lè fà wá. wáwo lọ sí pọtakọ́tù ọ̀tá ṣe bó lọ kú wọn ò mọ̀ kó lọ kéré ọjà ni. pàdé òkú ilé ọlá ní bàbá ìsìnká lọ. bàbá wa ìsìlá gbàdébọ̀ òkú ilé ọlá ni bàbá ìsìká lọ. àgbà owó ní bàbá ọlọ́run tó yìn. ẹni pé yan lẹ́gbẹ̀ẹ́ bá a ti mọ̀ kó nítọ̀ ń wò mọ̀ nǹkan. bàbá kúsà àdé àjìgbàdé bọ̀ bàbá mọ̀rọ̀ fò. bàbá kúsà o alẹ́ àjùjáde bọ̀. bàbá mọ̀rùnkù. ó gbàlẹ̀ ó pọ̀pẹ́. lọ́wọ́ aláìmọ̀kan. ó gbàlẹ̀ ó pọ̀pẹ́. lọ́wọ́ aláìmọ̀kan. ìhùn bàbá wọn fi ṣòwò pé àyíǹde ti fọkàn ẹ̀wẹ́ gbà ẹ́. àlẹ́ àjùjáde bọ̀ ọkọ̀ amúdá ni kẹ́ ẹ máa pè ó bí n bá ń pè ẹ́ olóòwà àràn mi lọ́wọ́. bí n bá ń pè ẹ́ olúwa. bí n bá ń pè ẹ́ olúwa àràn mi lọ́wọ́. lè sí máa ríre o. mi lè sí máa dówó lọ́wọ́. èèmí o máa bima bima o. èmi eh. o jájá eh. o máa ṣàmọ́dún o. ṣáájọ́ máa ṣàmọ́dún aláwo láti kú ọba ògùn jàre máa pàwádà ṣáìjà. ṣáájọ́ máa ṣàmọ́dún o. ṣáájọ́ máa ṣàmọ́dún o ṣáájọ́ máa ṣàmọ́dún àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kílẹ̀ tèrè jàre. ṣáájọ́ máa ṣàmọ́dún ee. Eh. wọ́n fẹ́ràn gbígbẹ́ ibọ̀ fà. ìbá wọ́n fòkè sí ìdílé ibọ̀ ìṣá. ọ̀ṣà ilẹ̀ ìtún méje ewé ayò àtẹwé jókòó jẹ́ méje lámọ̀dún ẹ̀. ìgbà ń bá yọ ẹ́ nílùú gbèlú lọ́wọ́ àmọ́ táyọ̀ wá lówó ńlẹ́ lámì ìtọ́jú kẹ́hìndé dáìró wọn àti bàtà ń síra lókun. àwa ti lè bá akọ́dà o. a lè dá ayé ìbá o kọ́dà o. àjẹ̀dá ayé ìbá o. ye, ayé. àjẹ̀dá ayé ìbá ni mo la ye, ìyá mi ọ̀rẹ́ rẹ̀. mo jí bèèlà ilé ayé wa sàn wá o. bọ́mọdé jù bá fún bàbá ńlá tèmi àríṣe ni. bọ́mọdé júbà fún màmá o. ńlá tèmi àríṣe ni. ìbàgbà ọlọ́jọ́ òní mo yorùbá o. ìbàgbà ọlọ́jọ́ òní mo yorùbá o. ẹ jẹ́ kó ẹ jẹ́ kó yẹ wá dákọ́ tàbó kí ilé ayé wa sàn wá o. àjẹ̀dá o. àjẹ̀dá ayé ìbá o. àjẹ̀dá ayé ìbá ni mo ti láyé. ìyá mi ọ̀rẹ́ rẹ̀. mo ṣe lè la ilé ayé wa sàn wá o. erin ò dọ́jọ́ wíwó àlìyá jìṣìtù tó dòlò pé o. ọjọ́ ìbá. ebuke gbẹbẹ jẹki mẹ omobela jẹki mọ eku onígbà ẹ. àṣùbà ló lọ́dẹ ó darí wálé bó ṣe ń gòkè. lọ́lọ́jọ́ bá dé. àṣùbà ló lọ́dẹ ó tàbí òsì ìdèrèlájẹ òun náà ni. kò sí lọ́jà tó máa fi àti àjìyàgòdò ọmọ àṣàbí. kò sí lọ́jà tó máa fi àti àjìyàgòdò sórí iye tí mo rọ bàbára sàkè ọmọ àràbà ńlá jìgèjègè ẹni ńlá lọ ìjẹ́ òòrè. kó rápá kó dàrínà kó dojú àlà bàbá olùjẹ́kùn ọmọ amúrápá kó dàrínà kó dojú àlà bàbá olùjẹ́kùn ọkọ ní mọ́ta láì yóò dìgbà ọgbà dúpẹ́ sí Ìbàdàn ayé yẹ ọ̀run. bàbá olùṣègùn ìdí ò bá dọ́rùn dọ́rùn rí. bàbá olùṣègùn bàbá arasaga dédé ìdí ò bá dọ́rùn dọ́rùn rí. ẹni ayé dára mú ọrùn ẹ gbọ́dọ̀ sùn wọn láì jẹ́ wí kò sí bóyá wọléwọlé àròjọ náà ní tọ́ǹbù bàbá wa. balógun jọ ìbò dáràn nígbà rẹ̀ ọ̀la tó ń bọ̀ tó bá wa kiri. orin tó gbá mú ṣe ní olùyè ní mọ́lúyè. àwa náà nídi olù orin tó gbá mú ṣe. ẹ̀sùn pé kí n gbọ́. àwa náà nídi olù orin tó gbá mú ṣe. kò jẹ́ ti kákọrin. àwa náà nídi olù orin tó mọ́ ọgbọ́n wá ń bá kọrin ẹ̀rù elégbè ló ń bà mí tí ẹ bá lè ṣe ẹ wí kọ́pọ̀. ó kéré sí nọ́mbà. arúnà ìjọlá wa ti mọ ẹ lólóhùn tí kì í tẹ́nilé orin máa wí níbi ó bá rìn pápá ẹ lọ ẹrù bá wa bẹ́rù bá ń bá yẹn wí fún wa mọ́bí wá gbéraga lójú àwọn ọmọ sánsán àdìgbòjú ń tàrígi bó jẹ́ ti kágbérin bí o bá rí bá o bá gbọ́ bíra òwò ń gbọ́ ojú bá rẹ̀ abèlúgbérin tó máa bẹ ti mu wádìí sábàbà kamila ń ṣe mele lọ́wọ́ ṣíjú bàbá ìyàbọ̀sọ́lá ló lóhùn orin adùn ẹ̀ bàbá ń ga ni ó lólórin àgbọ́gbárí mú. àṣírí kò ní tú bí mo bá ti lérìn sílẹ̀ láì dáhùn sí kojú má kì í nínú agbó. yọ̀wọ́ tẹnu mo ló lérìn sílẹ̀ láì dáhùn sí káwẹ́ ní kojú má kì í kó jẹ́ ti kágbèrè. adúpẹ́ gbogbo apáta tí à ń gbèrè àti dojúpa ìmọ̀lẹ̀ tó fi ń wọlé orin òjò gẹ́ǹtàgìdì kò tó ṣe é gbọ́ sétí bẹ́ẹ̀ ló ń gbèrè sí wọn létí nínú àgò kò kàn sára sí wa àbèrè ọmọ olórí bó jẹ́ ti kálù brainstorm ó ṣọwọ́ wọn múrítàlá bàbá Mojísọ́lá ògbó àtọ̀ èmi àsìkò lọ́mọ èèyàn yàǹgóyà ń ju orin bẹ́ẹ̀ fetí sílẹ̀ ẹ ó máa gbọ́. bí mo bá dún bí òwúrọ̀ ẹ̀rù àbáyé mo mojú ẹni tó máa dúró bí mo bá tú kàṣà orin. ẹnìkan máa máa jẹ́ nìkan látàbáyọ́wọ́ olúwa tànà bí ìbẹ́lẹ̀ bí ọkọ́ kílẹ̀ tún mi ẹ sọ. kò léwá kì í ṣe mọ bàbá bọ́sẹ̀ dé lọ́wọ́ adarán lélẹ̀ lélẹ̀ kó mi adún lọ́wọ́ wọn. Àfẹ́bíyù bàbá Déwálé àyàngálúlẹ̀ jẹgbẹrẹ kómi àdún ṣìkú wẹ́lẹ́ wẹ́lẹ́ wọ́n ti ń di adéníran mi sí bá òun kọ́ mo kú dàrú ọkùnrin tọ̀ ẹ̀ bá wa ṣe kó dáa. bàbá lẹ́jẹ̀ ni west ham bàbá ń gà ní àgbàlagbà dé fún un.